àní sì rìn àní ṣe déédéé bí láyé o wọn ò ní gbé ọmọ ò ní gbé ọmọ rẹ kábíọ̀sì olódùmarè alájà kan tí wọ́n jí gbé. ọmọ àjàṣẹ́ ní port norfolk ni ṣùgbọ́n èkó ní ń gbé. ó ti ṣòwò bóde pàdé lẹ́kọ̀ọ́. ọlọ́rẹ̀ rajà rẹ̀ bí ṣe máa ń lọ ni. níjọ́ àsọnù gágá lára yá ni ọ sọ́wọ́ àwọn ajínigbé. àwọn ajínigbé gbé wọ́n sì fi nǹkan bò ó lójú. mùjísọ̀ ọlọ́run torí ni wípé. gbogbo èdè tí wọ́n ń sọ lọ́tún lósì èyí tó gbọ́ ń bẹ̀ ni bí èdè haúsá àti fùfúdè èyí ń gbédè àwọn fúlàní ó sì ń gbédè àwọn haúsá ń bẹ̀ ṣé gbogbo àwọn tí wàá ń jiyàn gbé yìí sáúsá ni wọ́n àbí fúlàní ni wọ́n lónìí lẹ́ẹ̀gbọ́ kò ní dọ̀la wọn ò ní jọ gbé wọn ò ní jìràn rẹ gbé o orí yeye ní mògùn ta ìṣẹ̀ ló pọ̀. kí ni ká ti pèrè iná mo lọ́wọ́ ọdún. wọ́n jí àlàájà gbé. ní ọjọ́ kọkàndínlógún oṣù karùn-ún. ìyẹn lọ́dún tó kọjá. ọjọ́ kọkàndínlógún oṣù karùn-ún ni wọ́n jí gbé. mùjísà ọlọ́run tó kọ́kọ́ rí ni pé inú ugbó tí wọ́n gbé lọ inú ugbó gèrà ibi ọgbà débẹ̀ kò yé sínú kọ́ńtìrì yìí náà ni kò yé ṣé nàìjíríà náà ni kò yé àbí kọ́ńtìrì míì. ìwà tí ó ṣẹlẹ̀ tí ẹ. gbé lọ títí sínú gbọ́gìrà. ó ní bí ọjọ́ mẹ́ta làwọn fi wà lórí ìrìn bójò ń rọ̀ nínú ẹ̀ làwọn wà bóòrùn ràn nínú ẹ̀ làwọn wà wọ́n gbé àlàájà yìí wọnú rere inú igbó àgèjò. aláàjà ó tó realize wípé nínú igbó táwọn wà yìí ojú kan náà làwọn ń pòòyì ó tó ọjọ́ kẹta kó tó mọ̀. ó fà wọn nǹkan kan ṣe àwọn èèyàn ní làákàyè pọ̀ làákàyè tí ń bẹ lórí Yorùbá Ọlọ́run níjọ́ parẹ́. ọ ń lọ ọ ń lọ ọ ń lọ wọ́n ń gbé e lọ ó sì ń tẹ̀lé wọn lọ. nínú òjò nínú ẹ̀rùn àwọn tí a ń jiyàn gbé yìí àwọn náà ń ṣe wàhálà o kódà ó le ju sẹ́ fọ́kùtà fọ́kùtà lọ. ó le ju sẹ́ fọ́kùtà fọ́kùtà lọ. nínú òjò wọn ò ní dúró wáì wáì wáì wáì wáì nínú òrùn wọn ò ní dúró. ó wá lọ bẹ́ẹ̀ at the end of the day alájà realize pé ibì kan náà làwọn ń pòòyì nínú igbó kan náà bíi kéèyàn ọ jáde láti fẹ́lẹ̀ lẹ̀ nísìn kọ́ lọ títí títí títí kọ́ máa rìn lọ ah, ẹni tó bá mọ̀ bàdàn ní òye o kọ́kọ́kọ́ rìn lọ mọ̀ létí tí wọ́n bá dé mọ̀ létí kí wọ́n yà lórí bíríìjì wọ́n yà lọ bẹ́ẹ̀ kí wọ́n gbabẹ̀ kí wọ́n lọ jábí irú ọ̀nà ọmọwùmí kí wọ́n jábẹ̀ kí wọ́n jà lẹ́sprẹ́sì kí wọ́n yípo kí wọ́n dé tó géètì lọ́hùn bóyá tó géètì nílẹ̀ sún wọn sí kí wọ́n sùn bẹ́ẹ̀ wọ́n tún pé ẹja lọ ẹja lọ wọ́n tún máa lọ o wọ́n tún máa lọ o wọ́n tún yípo títí títí títí tí dọ́nà ẹ̀lẹ́bù dákálà. wọ́n tún wá ń yípo lọ o títí títí títí títí ẹja lọ ẹja lọ o. nígbà òdìjọ́ kẹta aláàjà mọ̀ pé ojú kan náà làwọn ń pòòyè. ntọ́jà làájà láyà jù ní wípé. bí a bá ti halẹ̀ mọ́ àyàn tí èèyàn lówó. nígbà wọn wo orí fóònù àlàájá iye tó wà ń bẹ̀ bí oníṣòwò ní lowó tó wà lọ́wọ́ rẹ̀ ó fi fóònù hàn. àwọn sì mọ ibi tí wọ́n ti rí owó bẹ̀. wọ́n sáré wò. lọ. kọ́kọ́ ṣe transfer owó gbàgbàgbà wọ́n transfer gbogbo owó nù wọ́lẹ̀tì àlàájà tán kò sí kọ́bọ̀ mbẹ́. nígbà ọdíjọ́ kẹta lẹ́yìn ìgbà tí wọ́n gbowó àlàájà náà òtútù ń mú ń pòun òrógùn òun sì jẹ́ni tó sanra díẹ̀. wọ́n ní irú oògùn wo ni màá lò olóògùn diabetes àti oògùn hypertension. ètò ọrọ̀ àkómọ wọn ń fún ọmọ nínú ògbó tó wà. ọba dè nínà. yéè yéè ẹ gbà mí o ẹ gbà mí o. tí wọ́n bá ti òun pé kó pe fámìlì rẹ̀ kan. yéè yéè ẹ bùrọ̀túndé o. ẹ ọba nwọwọ ń wọ́wọ́ ẹ bá ń wọ́wọ́. ẹlẹ́dàá mi mọ̀jọ́ ṣe mi ò ò sí dànù mi ẹlẹ́dàá mi. nínà ò tó nínà wọ́n nà gbogbo òdí ẹ̀ wú. alájà ọjà ń láyà jù ni ti stand oníṣẹ́jú àwọn ni wọ́n fi ń sọ pé eléyìí ọmọ rówó san alájà sì gba haúsá wọ́n fèdè haúsá sọ oh. pé eléyìí ọkàn mọ dà wọ́n láàmú ni bí tí ẹ ṣe ń ṣe ẹ tètè yanjú rẹ̀ àwọn tó fẹ́ ra páàtì ẹ ti dúró wọ́n ni wọ́n sì mú wọ́n sì gbọ́ bẹ̀lẹ́ lọ́rùn lójú òun fíìn àní àṣebí ẹran ṣe máa jàporó lèèyàn náà máa jàporó. wọ́n bá gbọ́bẹ̀ lé lọ́rùn àwọn méjì dúró tì àtàwọn kan tí wọ́n gbé láìlọ́ọ̀nù báàgì lọ́wọ́ ni wọ́n bá ń dà wọ́n lọ bí ìgbà wọ́n ń da màálùú lọ́nà ògbó. fèyí wá wò pé gbàgbà ah, àwọn tí a jọ ń lọ pé ẹ tí a pa á lẹ wọn ò tí ẹ gbókùn rẹ dà òkú kíni wọn ò ti pieces ẹ tí wọ́n gbé kẹ́ní kan lọ́wọ́ bíi tí wọ́n gbé kẹ́ní kan lọ́wọ́ bíi briefcase wọn. gbogbo bí wọn gbọ́ kan rẹ̀ sí tọ́kan rẹ̀ ò ní pa nánu tí wọ́n ègbè e dọ̀sibítù bí wọn yọ kíndìnrín sí tí wọn yọ gbogbo ẹ̀ sí tí wọ́n fẹ́ ra kíndìnrín àti wọ́n rojú láìfù tí wọ́n ra gbogbo nǹkan wọ́n ló pé ju kó sanwó gan lọ gba ọ̀tún dijọ́ kejì wọn ò ní gbé ọ wọn ò ní gbọ́mọ rẹ. ayé wọ́n dẹnu gbọ́. mo gbọ́ kìjikìji ni. obì tí ẹ tún jọ ń sọ̀rọ̀ wọ́n nà nà nà wọ́n pe fóònù èèyàn rẹ̀ kankan ò gbé fóònù wọn. wọ́n lójú òun báyìí wọ́n kàn mú ni wọ́n ní ó kúnlẹ̀ bá ń ni bá gbọ́ bẹ̀lẹ̀ lọ́rùn ara àwọn wá àti tẹ́nìyàn pa á èèyàn bá tún dà wọ́n lọ bí ìgbà wọn ń da màálù níjọ́ yẹn ló ń rí aláìsí pé ibì kan náà ni wọ́n máa dà wọ́n èèyàn gbà pé kì í ṣe páwọn ń lọ san-an-san máa bá lọ wọ́n yípo yípo yípo yípo yípo ẹ̀ padà síbẹ̀ ṣùgbọ́n wọ́n wá gbọ́n nínú ọgbọ́n wọn ni pé wọn ò ní padà sí spọ́ọ̀tì ibi tí ẹ mọ̀ bíi kí wọ́n jẹ́ pé fẹ́lẹ̀lẹ̀ ni wọ́n ti jáde tẹ́lẹ̀ nígbà wọ́n bá jáde lẹ́lẹ́kejì kí wọ́n lọ jáde mọ̀lété àbí wọ́n lọ jáde nírú eh, eh, toll gate. àkọ́láwọlé olóòtú ọmọ àdábánijà níjọ́ tí wọn á pa obìnrin yìí ni inú àlàájá bàjẹ́ jù. pé ah obìnrin táwọn jọ ń sọ̀rọ̀. ẹ̀yin jẹ́ fún wa. àṣebéèyàn ṣe é kúrè. ìgbà yín dá ó má dùn ó má dùn. wọ́n pa obìnrin yìí ní fanáfanṣu. ọlọ́run má bàgbà yín jẹ́ fún wa. inú àlàájá sì bàjẹ́. wá sọ fún ẹnìkan wà ń bẹ̀ tí ń bá làájá sọ̀rọ̀ nígbà tó ti sọ para àwọn ọ̀yá wọn ò ná púpọ̀ mọ́ tí wọ́n bá ń rìn lọ alájà máa jókòó bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta lójú ọ̀nà ó sọ fún yín pé èèyàn tó lómi lára ni ọmọ mi gúlegúle. lọ́ọ́ má bàbá yìí jẹ́ fún wa. òní nǹkan tó ń lè ta òní lè òní gbogbo. ìgbà òwúrọ̀ ìgbà ọ̀sán ìgbà ńlẹ́. kábíọ́ọ̀sì olódùmarè. ìláyé lẹ́dùnmarè ṣe bàbá jẹ fún. nígbà ọ̀dà àárín kan. mùjísà ọlọ́run dé. àwọn ayé ìlànà alájà wa bẹ̀rẹ̀ sí ní bẹ́lọ̀ pé tí wọ́n bá pe nọ́mbà àwọn èèyàn òun kí wọ́n ó gbé torí tí wọ́n bá ti pe àwọn èèyàn èèyàn tí wọ́n bá fẹ́ wọ́n mọ na onítàn onítàn mọ pariwo ẹ dákun ẹ tú mi lẹ̀ ẹ lọ bá ń wówó ẹ lọ bá ń wówó tí wọ́n bá ti rí ẹni tí yóò gbé kọ́ọ̀lù lọ́hùnún tí wọ́n fi máa na onítàn wọ́n pé onítàn disturb àwọn nù wọ́n pa wọ́n sì yọ páàtì ara ẹ̀ níbo nàìjíríà tiẹ̀ wá ń lọ yìí níbo nàìjíríà ń lọ insecurity nígbàjọba Buhari wọlé lẹ́ẹ̀kejì ntọ́ sọ ni pé ìjọba yóò ìjọba gbogbo wa ni o wípé ẹnìkan kò ní ní pírọ́blẹ́mù wípé gbogbo tí wọ́n máa pè ní. gbogbo tí wọ́n máa pè ní insecurity òun mú kó ń lò at the end of the day wàláì ọ̀ ń pọ̀ sí ni èyí tó tiẹ̀ tó bà mí lọ́kàn jẹ́ jù gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn lẹ́nujọ́ mẹ́ta wọ́n ṣe rélùwéè látèkó síbàdàn gbogbo bùdó rélùwé kọ̀ọ̀kan ni wọ́n fowókọ àwọn èèyàn sọ wọ́n sọ ọkọ̀ Tinubu wọ́n sọ ọkọ̀ àwọn Ẹ̀gbá àwọn Ìjẹ̀bú àwa rọmọ Ìbàdàn kankan tó kójú òṣùwọ̀n tẹ́ fowókọ rẹ̀ dá ibùdó rélùwé lẹ̀ bàbá Awólọ́wọ̀ tẹ́ lò Ìjẹ̀bú bàbá gbogbo wa ni a sì gbà pé kójú òṣùwọ̀n. ṣùgbọ́n ẹ ṣe ẹ rí ẹnì kankan nínú ọmọ Ìbàdàn ọjọ́ ọmọ abínibí tẹ́ ló kọ rẹ̀ fún rélùwéè. ẹlòmíì ó pè bó mo tún yà sí òun. mi ṣe ní yàbẹ̀ ń tó tí ọba dunni ní pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. Rotimi Amechi tó jẹ́ Minister of Transport wọ́n kéde pé gbogbo àwọn ojú ọ̀nà kọ̀ọ̀kan. Yeah níbi rélùwéè ni wọ́n fi sọ ọkọ̀ àwọn èèyàn pàtàkì pàtàkì pàápàá jùlọ àwọn tó ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ nàìjíríà tàdúgbò wọn. bíjà bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká yanjú ẹ̀ ẹ wòye èèyàn tí Tinubu ti gbé dìde tọ́sọ̀dẹ̀ èèyàn láyé ẹ wòye èèyàn tí ò tí ò tí ò sí nǹkan kan tí ń ṣe tẹ́lẹ̀. tọ́jà pé Tinubu lọ́sọ̀ọ́dẹ̀ máa wọlé gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ tó tún jẹ́ alásèkò nínú ẹgbẹ́ fíbàn Yẹmí Sòǹdé alákàlà jìgan. ẹ wo ẹgbẹ́ ẹ̀yìn ẹ wo gbogbo ọmọ Ìbàdàn. níjọ́ wọn ti dá yunifásitì ìbàdàn rí ọmọ ìbàdàn ọ̀jẹ̀ fíìsì ìbẹ̀rẹ̀ ọ̀jẹ̀ vice chancellor nìbàdàn ní UIN kí n la ṣe. ẹ wo gbogbo ojú rélùwéè tí wọ́n ṣe lọ́kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan dédò dé ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wà dólódó ń bẹ̀rẹ̀ tí wọ́n sọ lóko ẹ̀gbá tí wọ́n sọ lóko ọ̀jẹ̀bú mọ́ bínú oyèmí sòǹdó àwa arọ́mọ ìbàdàn kankan èyí tó kójú òṣùwọ̀n sífà akínjídé tọ́jẹ sàn nínú àwọn olófin àgbáyé àríkà lóko ẹ̀ ọmọlólú olúńlọ́yọ̀ tó ti ń ṣèjọba àbọ̀ at the age of twenty seven years tó ṣe mínísítà tó ṣe gómìnà tó ṣe gọ́fúnà tó ṣe kọmíṣánná tí ò sì kówó jẹ tí wọn tún ò tí mẹ́wọ̀n rí. ẹran tí Ògbómọ̀ṣọ́ ẹran tí gbá ẹran tí àwọ̀ ẹran tí ẹran tí àwa náà o ọmọ bàdà bí èèyàn jẹ́ o kò sí ọ̀nà tẹ̀ fún Tinubu láyé tínú mi korò sí torí ó kájú òṣùwọ̀n a sì ń wò láṣíwájú wọn lẹ́yìn ikú MKO Abiola ìgbàgbọ́ wa ni pé Tinubu yóò ṣe gudugudu méje yàyà mẹ́fọ́. wọ́n gbé àlàájà wípé táwọn èèyàn àlàájà ò bá ti sọ̀rọ̀ lórí fóònù wọ́n yanjú ẹ̀ àti ẹ̀tí aláwọ̀ tó wá fún páàtì alájà pé obìnrin tó ní ṣù láàtọ́ lẹ́ran láàyè ọkàn rẹ̀ tó rí rùmùrùmù àti kídìnrín rẹ̀ àti gbogbo ẹ̀ alájà bẹ̀rẹ̀ sí ní gbọ̀n kàkà wà mọ́ wọlé. kàkàwà yìí ló fún ẹgbẹ́ fíbà ní odidi ilẹ̀ bí ọba sọlá yẹmí sòǹde fíbà wọn ọba ti nílé ẹgbẹ́ láyé kàkáwà ló gbélẹ̀ kalẹ̀ fún kàtáwà ló gbé ilẹ̀ kalẹ̀ fún yẹmí sòlé ẹ wọ́n máa ń jọra wọn létí mi ní kàtáwà kàkáwà kàtáwà kàtáwà ń gbowó kọ lọ́wọ́ rẹ lónìí. òun ló fún gbogbo ẹgbẹ́ wa ní ilẹ̀. alájà nígbà tí ń ronú ó wá kan lóru bí wọ́n ti ń dà wọ́n lọ bí ìgbà wọn ń dà màálù ọwọ́ á ní ìwọ ọlọ́run ìwọ ọlọ́run ro gbogbo èèyàn tó ń ti ṣe wàhálà fún láyé òun ti kọjá ẹni tó lè bímọ láyé òun ò ní ọmọ òun ò ní nǹkan kan gbogbo owó gbogbo wàhálà tó ń ṣe òun ṣe fórí olórí òun ṣe fẹ́ni ẹlẹ́ni ni gbogbo owó òun òun fi máa tọ́jú ọmọ ọlọ́mọ ni gbogbo tóun ní láyé òun fi máa tọ́jú ọmọ aláìní ni yọ̀hún wàhálà yìí àwọn tí wọ́n jọ ń sọ haúsá tí wọ́n jọ ń sọ fùfú de èdè fúlàní àṣẹ yorùbá wà láàrin ọmọkùnrin ẹ̀ gbójú òkè ó ní àlàájá kílẹ̀ wí ẹ sì kí sàṣẹ gbọ́ yorùbá ni ọgbọ́n tẹ̀ ń wí ẹ bímọ bẹ́ẹ̀ ni mo ṣe o ta ni ó jogún gbogbo dúkìá yín báyìí ọ̀lẹ́ni ẹlẹ́ni ni ìwà rẹ nìkan tí ọba ń takànnú àlé mi tí ó gbowó ránṣẹ́ tẹ́ fi tu mí lẹ̀. bí bọ́lọ̀ ń bá yọ mí á bọ́lọ̀ ń bá yọ mí n ò ní gbàgbé. ó ní alájà alájà ẹ wò kẹ́ wò lẹ̀ ọlọ́run yọ yín lónìí. ọlẹ́ yọ kó nu ìgbèkùn tẹ́ wà ẹ́ lẹ́nu kábíyèsí olódùmarè ó ní ẹ wá gbọ́ o bẹ́ẹ̀ bá yọ kúrò ní ìgbèkùn yìí ọba dọjọ́ iwájú ẹ mọ́ gbàgbé o àlejò pàdé ẹ gbọ́dọ̀ dalẹ̀ ń o ó gbé àlàájá ó gbé wọnú ògbó kan ó ní ẹ mọ́ gbàbẹ lọ síréètì ó ní ẹ mọ́ gbàbẹ lọ ẹ mọ́ gbàbẹ lọ wọ́n sì gbàbẹ lọ. alájà rìn fún bí ọjọ́ kan ààbọ̀ kó tó kan àárín ìlú ó ti di jànàjànà gbogbo ẹsẹ̀ rẹ̀ ló ti bó. lọ́ba padà sílé ẹ káàbọ̀ àkíní kan hmm, kábíyèsí olódùmarè ibi ọwọ́ alẹ́ bẹ́ẹ̀ mọ́ o ọkùnrin tó tú àlàájá alẹ̀ nínú àwọn tí wọn jọ ń jí èèyàn àgbé wọ́n mọ̀ pé ọwọ́ rẹ̀ ló ti wá wọn sì fẹ́ pa òun náà wọ́n sì ń gbègbèsè láti pa á ìgbésẹ̀ wo lọ́wọ́ á gbé o ọ sá kúrò láàrin wọn alájà fún nọ́mbà ó sì pe nọ́mbà alájà ṣé wọ́n jọ sọ̀rọ̀ àbí kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ mọ́ ń bọ̀. yá yẹmí sọ̀ o. ẹ gbogbo ọmọ nàìjíríà ẹ alára ẹ̀ka àjẹrò yẹmí sòǹde mo mú wa gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ kan léèní torí àní táìmù ọjọ́ ti lọ yẹmí sòǹde alákàlà ẹ bá ń kí gbogbo àkí mo rí bùràtúndé náà. pé hmm. hmm. hmm. ta ni bùràtúndé bùràtúndé gbogbo èèyàn ni wọ́n ń bi mí pé bùràtúndé olóòtú ń boná wà. kò yé mi o kò yé mi ti fẹ́ẹ̀ ní sáà ju pìrìsẹ́ńtà lọ. adúgbò ah, lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá níjó bàjẹ́ àkí alára àkí Ajérò àkí gbogbo èèyàn tó ń gbọ́ kọ́lá olóòtú ọ̀túnba kọ́lá olóòtú ẹ ṣé púpọ̀. ẹ kú oríire ti kíní rédíò tẹ̀ síjò ni àwa náà ń dùn. àìsàfìsì bẹ́ẹ̀ rẹ̀ ẹ oríire ti rédíò à ń bọ̀ ń bẹ̀ ló kan ibi tá a parí rédíò sí la bi ni yẹmi sọ̀ndé o ẹni mm. ẹ mọ kọ àwọn èèyàn jọ tẹ mọ kọ wọn ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ẹyin ṣé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ so easy láti kọ́ ọ̀yàn níbẹ̀ yẹn ọ̀bá ní tálẹ́ǹtì ẹ ti bẹ̀rẹ̀ gan lẹ ti parí ọrọ sí yẹn mm. àbí fi ọrọ jókòó lé Oh, àkọ́kọ́ oh. ọbẹ̀ ni pé èèyàn gbọ́dọ̀ ní talent hmm, hmm. bẹ́ẹ̀ ò bá ní talent kò bá kọ́ láti ní dọ̀la irọ́ ló ń kọ́ kò ní í mọ̀ irọ́ ló ń kọ́. Ah, mo rántí ìgbà tó ọmọ kó rẹ́kọ́ọ̀dù tẹ̀lé tọ́ba wa mọ̀ kó bẹ́ẹ̀ni tó mọ̀ pé a mọ̀ pé ta lọkùnrin alákọ̀wé tí àgùnbánirọ̀ tí kó rẹ́kọ́ọ̀dù lọ́wọ́ ẹ̀ a ah, ṣàìmọ̀ pé wọ́n náà lọ kábíyèsí èyàn ò ṣe é fojú di o hmm. níjọ́ náà lọ́hùn àwa ń bíi pírẹsẹ́ńtà àṣẹ ó di pírẹsidẹ́ǹtì wa lọ́jọ́ iwájú nù hmm. nítorí ipò fìwé kíkà kún hmm. ọlọ́run sì tó gbà fún ọ gbogbo èèyàn tó kàwé náà kó lè kó lè láṣeyọrí ṣùgbọ́n lọ́hùn gbà fún ọ ọ̀nà wo ni wọ́n gbà rìn tí o fẹ́ mọ àwọn èèyàn rìn. ẹ eh, wẹ ẹ bá mọ̀ dáadáa mọ̀ pé mi fẹ́ràn ẹ̀kọ́ mo fẹ́ràn ká máa wá ìmọ̀ bẹ́ẹ̀ ni mo sì fẹ́ ká fi ẹ̀kọ́ ìmọ̀ kún talenti hmm. mo ká fi kún ẹ̀bùn hmm. ìdí nìyẹn tí mo fi ní partnership pẹ̀lú NBC tá a fi ń ṣe yẹmí ṣòǹde. mo rántí láti ọmọ fẹ́ tọdún márùn àbọ̀dún ah, mélòó báyìí. ọdún márùn bò ó ọdún kẹrìnlá ló máa pé lọ́dún tó ń bọ̀. ó ti tán. ìbẹ́ẹ̀ kan lọ́dún méjì ni. tá a mọ lọ tá a mọ lọ. bẹ́ẹ̀ àṣẹ mẹ́fà ìkeje là á ṣe lọ́dún tó ń bọ̀ ó dọdún mẹ́rìnlá báyìí. ṣúgà ti já. <laughs> Hmm. ẹ̀yin àwa wò pé tá a bá fẹ́ àwọn tó ní talent báyìí hmm. tó fẹ́ ṣiṣẹ́ wa yìí wọ́n gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ mọ́ hmm. a sì ní ìpele ẹ̀kọ́ oríṣi mẹ́ta mẹ́rin tí wọ́n lè kọ́ ní Yes Media Academy hmm. Yes Media Academy yẹn eh, àwọn tí ó kàn wọ́n bẹ̀ àwọn tó dáńtọ́ gidi ni eh, Káyọ̀dé Joseph ni òun ni head of academy ó wà rédíò Nàìjíríà bẹ́ẹ̀ ni ó ti rìtáyà òun ni head of academy ah. Professor Jẹ́bọ̀dé ní University of Ibadan ara àwọn tí ó máa kọ́ wa ń bẹ̀ nù. Ah, ah, Dr. Festus Adédayọ̀ ẹ ṣàmọ Festus Adédayọ̀ lọ́ọ̀yà ní PhD holder ní print media àwọn ni ó kọ́ wa ń bẹ̀. ìyàwó Káyọ̀dé Joseph Bọ́lájí tó Joseph. ẹ sáà náà ti rìtáyà ni. àwọn wà lára àwọn tí ó máa fi ẹ̀bùn wọn kọ́ wa àti ìrírí wọn kọ́ wa. ẹnu gbogbo àwọn tó wà ń bẹ̀ tí wọ́n pọ̀ kò sẹ́ni tí ó wà bẹ́ẹ̀ wá kẹ́kọ̀ọ́ lára arú àwọn yẹn mo kọ̀ dárúkọ díẹ̀ nu wọn ni hmm. tí kò ní rí nǹkan gidi mú kúrò ńbẹ. bẹ́ẹ̀ni. ẹ eh, a ní basic media class fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ tán tí mò ń paṣẹ ìrara for beginners yẹn oṣù mẹ́ta ni. Hmm. a ní master media class fún hmm. irú wa tá ti ń ṣe yìí tá a tún fẹ́ ṣàpùn. sẹ́ẹ̀rí bàbá gbé kínní yìí mm, kalẹ̀ tí ó jẹ́ bí ìpolówó ọjà mm. n tá a ṣe ni pé ọ padà wá bọ́yọ̀sẹ̀ tí ń bọ̀ á wà á fẹ́ lójú mo mú ọ wá gẹ́gẹ́ bí ẹyin sọ̀rọ̀sọ̀rọ̀ mm. tọ́lọ́hún gbà á fún àṣeyọrí rẹ fún ẹgbẹ́ fíbàǹkọ láfiwé o bàbá ní àkàlẹ́ ní èjì nígbà tá a gbé lọ tá a gbé bọ̀ pé ta ló mọ̀ fẹ́ NBC jù tá a fi ní mọ kọlu báàbù wa yẹmí sòǹdé ni o yẹmí amòfin wọn o <laughs> ni la fi dìbò fún ọ tó di president ọlọ́run ò sì fi bú wa ń gbà náà ọkọlé ẹgbẹ́ ò sí gbogbo ohun tí ò sí registration. kódà àwọn àwọn ọmọ ẹgbẹ́ lọ regional Nigeria training school. bẹ́ẹ̀ni káàkiri gbogbo òlu. bẹ́ẹ̀ni o ṣe dáadáa o ṣe dáadáa o ṣe dáadáa torí mo jẹ́ àǹfààní fẹ́mi náà ó ṣe dáadáa èmi náà lọ regional Nigeria training school ń gbà nìyẹn ìyẹn ló fà á tí mo fi ní káwọn ẹgbẹ́ náà lọ bẹ̀ irú ẹ̀ náà làwa ní ok ẹlẹ́yà máa sọ lọ́jọ́ mẹ́jọ ọba àdìjọ mẹjọ ẹja pa ẹyìn táìmù ti lọ ẹja ṣe báyìí ẹja gbọ́kéde àtìkò olówó ọjà yìí lẹ́yìn ìgbà yẹn kí n máa wọ̀rọ̀ àlàájá yẹn bóyá yóò lè lọ àbí yóò lè lọ mò ń bọ̀.